àṣekọ ni lọ́kàn máa sọ̀rọ̀ wọ́n sì máa kọ́ tẹ́tí kọ́ ó tún sọ̀rọ̀ tẹ́tí kọ́ ó tún sọ̀rọ̀ tẹ́tí kọ́ ẹ wá lè tara àwọn tíra yẹn mà báwo ni bàbá yẹn ṣe ní màtó olùgbà tẹ bá ka tíra tí wọ́n pè ní al-fawā'idu al-jaliyya níbi tí tíra tó ṣe nípa bí wọ́n ti ń pín ogún akékpàtà tó bàbá yìí ní màkọjá sọ ní ìdí àyín lójú sábà kọ ayé bí wọn ti ń gbógun nù sẹrí àìsílẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ òfè àwọn afọ́jú nù síra yẹn fáwọn tó ní mà onídìí kó tó fara balẹ̀ náà kọ wa mi dátẹ́kùn tó máa fẹ́ sí ọ kó o lè bá a gbọ́ sí sọ yìí ẹ wà wà àti tuntun jẹ mọ́ mathematics ti bí wọ́n ṣe ń pín ogún gbogbo ẹ̀rọ tó sàlàyé ń bẹ̀. subhanallah sẹlẹ̀ ìtumọ̀ sí pé rahimahullahu rahmatan wasi'a dáṣẹ̀ ẹni tó ń pàṣẹ kọ ó ní mà pọ̀ kọjá ẹni tó ń kọ fúnra rẹ̀. so ó ní amlaytuha mo pàṣẹ kọ rẹ̀ ó súnmọ́ kọjá bẹ́ẹ̀ nítorí pé ibùdó hajar yẹ bá ti sàlàyé nínú hudan wa bushra adájọ́ ńlá ni adájọ́ ńlá ni kò sí ráyè tọ̀wọ́ àyè tó bá ní ó ṣe ṣe káwọn alákọ̀wé tó máa kọ̀wé kó wà nítòsí rẹ̀ kó máa pàtókọ́ fún wa yìí ètò ìpò ní ọ̀hún ara yìí tó tún máa kọ́ yàrá ti sọ fún Sheikh Al-Amin rahimahullah bàbá tó ṣe Adwa'ul Bayan wọn làwọn ń fẹ́ kó ṣe sharhu Nuniyya. Ibn Qayyim oníyà onímìímìíyà gbogbo ẹ̀ ní í ṣe pẹ̀lú al-aqida àwọn ń fẹ́ kó ṣe sọ́rù rẹ̀ torí òun làwọn ń wò wípé yóò lè ṣe sọ́rù rẹ̀ láyé ìsìn tó bàbá wa ní kí wọ́n bá wọn wá èèyàn méjì tó mọ̀wé kọ́ wa káwọn máa pàpẹ́kọ rẹ̀ fún wa àpẹ́kọ àlàyé rẹ̀ ẹ mọlùpẹ ti mọ ìyàtọ̀ ní bóyá bóyá láàrin ẹni tí ń pàpè kọ àti ẹni tí ń kọ fúnra rẹ̀ tó ti yẹ yín díẹ̀ díẹ̀ ìwọ tó fẹ́ kọ fúnra rẹ̀ náà kọ ọmọ lọ wo tíra lọmọ dàpọ ọmọ lọ wo tíra lọmọ dàpá ẹ àmì ẹni tí ń pàpè kọ ó ti wà lórí wọn kàn máa pọ ni <laughs> tó o ní sọ pé pé kọ da ibi kọ pé tẹ yàtọ̀ sí ọ̀sán nǹkan fún ẹ ẹ ọ̀sán lọ wò wípé ẹ ọba bóyá rí bẹ́ẹ̀ bóyá ní rí bẹ́ẹ̀ kọ́ léwò yẹn lù nìwọ̀ lè ń jẹun ètò ìjẹba ẹ dákú dúró mi lónìí ó túmọ̀ sí pé ohun tá a sọ nísìnyí kú náà ní pé nípa àkókò yẹn kálukó mu tó bá wùnú méjèèjì àmọ́ ètò ọba ti mú o wàá dákàmì ìkejì torí pé fíìhì sàáàtùn yẹsẹ sáà dání mọ ń fọsílà dání sáà tún fẹlẹ jẹ bó ti jẹ mẹ o àmì ọlọ́wọ́n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àti àwọn ọ̀rọ̀ rẹ̀ tó ga jù tó dá lọ́kàn rẹ̀ tó yẹ àwọn àkókò ọlọ́lá wọ́n ràn wá lọ́wọ́ tó dàbí máa ṣe ẹ̀sìn Islam ní ìbámu pẹ̀lú bó ti pa láṣẹ déédéé pẹ̀lú pẹ̀lú ìlànà lẹ́wọ̀n

ṣùgbọ́n èèyàn rẹ̀ lọ lọ́dọ̀ náà wọn kò hàn ní ìtàn àwọn aláṣọ púpọ̀ tó bá tó tó àwọn aṣọ láti lọ́wọ́ sọ̀rọ̀ ìhà àwọn olùmọ̀mí sọ pé gbọ́dọ̀ kò lọ sí ọwọ́ fàáyì tọ́ra fún ẹ̀ tọ́ra. Tara àwọn akẹ́kọ̀ọ́ tó kò tó kò tó láyò wọn àkókò àárọ̀ mọ́sùlùmí. الله ونصره نسأل الله شيء عائشة dáadáa gbogbo sọlá ìlànà ìjọba ọ̀rọ̀ gbogbo sọlá ìlànà ìjọba ọ̀rọ̀ àǹfààní tó wà nínú kò tẹ̀sán lẹ́ẹ̀kejì ara rẹ̀ ṣé ìwọ tó ń sọ láti fún wọn àtẹlẹ náà ọbẹ lọnà sọ láti rẹ ọkọ àtẹsẹ lẹgbẹ ti sọ̀rọ̀ tó bá jẹ ń bẹ òṣù pọ bẹ́ẹ̀. àárín bá wà ní ẹgbẹ́ ìgbìmọ̀ máa ju ṣùgbọ́n mọ́kì dàbí mọ́kì báyìí tó wà ní ìwájú ta wọ́n fi téèyàn ń fi di àárín yẹn. ọ̀ṣẹ́ wọn lè kí ni mọ́kì báyìí. wọ́n fèsì àárẹ̀ ń fèsì. wọ́n fèsì èèyàn fèsì ẹ̀gbẹ̀gbẹ̀ fèsì ẹ̀gbẹ̀gbẹ̀. àgbà ọ̀sẹ̀ ọ̀sẹ̀ sọ̀rọ̀ ọ̀tọ̀ kẹ́ ẹ máa ti sọ láti máa ti sè ẹ̀fẹ́ bí wù sáré ẹ̀ dá ẹ̀ wù dànù lọ sí ìwọ̀ àwọn èso ọ̀sẹ̀ bọ̀ láwọn ti dín náà gbogbo tí wọ́n fi ẹ̀fẹ́ bọ̀ sọ̀rọ̀ ẹ máa ti sọ láti ní tó ẹ pé àdójúkọ yín sáré mi wá ní òní ìdíkẹ́ rẹ̀ rẹ̀ sọ nìkan sáré rẹ̀ sùn làwọn. Thank you lọ́sọ̀ kó tó bá. Sàlẹ̀ yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí nǹkan kan máa mú yàn jáde kó nínú mọ́tì lọ́jọ́ Júmọ̀ ní nǹkan gba kí yàn jáde dáàbò alájà wọ́n tó àlọ́ àlá rẹ̀ àtúwọlé ọ̀pọ̀ lọ sọ pé kíláàsì ìtòjókòó náà lọ́ padà sí tòtò wọn sọ pé tòtò kọ́

cầu cầu cầu bốc cầu cầu cầu cầu cầu Rárá rárá wọ́n fi lè sọ̀rọ̀ wá sí àlùfáàwọ̀ wọ̀nyí. báyìí pẹ́lẹ́ pé bùkátà ló gbé mẹ́tẹ́ lè tó wọn. eléyìí lè dúkú tó gba ìdùnnú ọ̀rọ̀ àwọn olùmọ̀ àti olùkọ́rọ̀ kan wà pé àwọn tó pọ̀ jù náà olùmọ̀ ni pé ìlú kan lọ́gbà tuntun máa kà. òṣùwọ̀n ìdọ́jọ́ gba ìṣọ́ àwùwọ̀ wọn ni pé jùmọ̀ á lè pọ̀ àwọn tí bùkátà lọ́gbà jù. àbí ìbéèrè tí wọ́n ṣe ní ìjọ bá àwọn eléyìí ṣe ìmáàmù tí wọ́n ti dé ibi tó wà lọ́dún fámìlì náà bẹ̀rẹ̀ tó lẹ́yìn ọ̀tọ̀. Júmọ̀ àgbọ̀dọ̀ pọ̀ nítorí pé jàmá jàmá fẹ́ ní júmọ̀ àti wọn. Júmọ̀ sì gbọ́dọ̀ pọ̀ nítorí olùmọ̀kọ̀ kan fẹ́ ní júmọ̀ àti ẹ̀. Ṣé wọn lọ sí júmọ̀ lẹ́yìn tání? Ọ̀pọ̀lọ̀ jẹ́ láti torí rẹ̀ dá júmọ̀ àti rẹ̀. Ṣé àdúgbò kan tuntun ní ìsìn? Kò sí mẹ́sìlì kankan bẹ́ẹ̀ èyí tí ti ń bẹ láàrin rẹ̀ síbi tí mẹ́sìlì mi wọn ó dìnnà já àbó dìnnà débi kókò ní máa ra àwọn èèyàn lọ́rùn láti máa lọ mùsùlùmí tó tó wá ń bẹ ẹjọ́ ọ̀lọ́ àwọn náà tó ti sọ láti lò wọ́n pẹ̀lú yàrá ìtòlè rẹ̀ dá láti lò tó máa lò ìgbà tí kò ní ṣiṣẹ́ sí nítorí pé ìfẹ́ mú wa rárá torí ẹ̀ka tó ti débi gan-an báwọn ti dé pọ̀ lọ́wọ́ Rárá, ọ̀kan náà